رب العالمين أنزل القرآن لكل شيء تبيانا لعباده الموحدين وأرسل رسوله محمدا صلى الله عليه وسلم هاديا ومبشرا ونذيرا ومبينا لشرعه بجوامع الكلم وأبلغه توضيحا وتفصيلا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على نبينا محمد المصطفى وعلى آله وصحبه وسلم تسليما أما بعد فيا عباد الله اتقوا الله حق تقاته واعلموا أن الفصاحة وجوامع الكلم من خصائص نبينا محمد صلى الله عليه وسلم ومن صفات الأنبياء والمرسلين قال الله تعالى عن موسى عليه السلام واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي ولقد سأل موسى عليه السلام ربه أن يطلق لسانه بفصيح المنطق على حد قول المفسرين ولقد قام نبينا محمد صلى الله عليه وسلم بمهمته النبوية نصح الأمة بجميع الوسائل التعبيرية ووظف ضرب الأمثال وسيلة لتوضيح المعاني وتيسير فهم المقصود وإدراك المراد بصورة بسيطة ليقيم به الحجة على الناس عباد الله فما أروع الأمثال النبوية ما يصور بها حقيقة الأخوة الإيمانية بين المؤمنين بعبارة واضحة يفهمها الجميع وعن أبي موسى الأشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا وشبك بين أصابعه متفق عليه عباد الله إذا تأملنا النصوص من الكتاب والسنة وجدنا أن كلمة البنيان أدق في إدراك المراد من مرادفها كالبيت والمسكن والدار إذ سمى الله تعالى معوى العنكبوت بيتا وجحر النمل مسكنا والجنة أو البلد دارا وأما الكلمة التي وأما الكلمة التي تناسب المقام بالتلازم هي البنيان بما فيها من رص اللبنات وتنسيقها ورفع سقف ورفع سقف ونصب القواعد والأركان ولذا قال الله سبحانه وتعالى إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص ولم يقل الله سبحانه وتعالى كأنهم بيوت مرصوصة عباد الله إذا نظرنا إلى هذه المثل النبوي أدركنا معانا شاملة وجامعة تهوي جميع ما يجب على المسلم تجاه أخيه المسلم تحقيقا لقوله تعالى إنما المؤمنون إخوة وقوله تعالى المؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر. 'anil munkar adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run atúndúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ní ẹ̀kan sí i ọlọ́run ọba tí a dúpẹ́ fún òun náà ni ọba èyí tó dá gbogbo àgbáńlá ayé ọlọ́run ọba yìí lọ́ba tó dá gbogbo ẹ̀dá tó sì ń tọ́jú gbogbo ẹ̀dá ọpẹ́ ni fún ọlọ́run ọba náà ọba tó ṣọ́ wa láti ìjẹjọ́ títí di àsìkò tá a wà yìí ó ṣẹ́wàkù látàrí dáadáa látàrí islam abẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọ̀pọ̀lọpọ̀ jùmọ̀ báyìí ọlọ́run jẹ́ ká ṣe lérílẹ̀ lérí dáadáa ọpẹ́ ni fún ọlọ́run ọba náà ọba tó sọ alukur'an alkarim tó sọ kalẹ̀ ó ṣe alukur'an ní ìfọ́síwẹ́wẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ń bẹ́ẹ̀ fún gbogbo àwọn tí wọ́n ní ká ṣe mo jẹ́rìí bẹ́ẹ̀ sì ni ó rán ànábì sallallahu alayhi wa sallam ọlọ́wọ́n báyìí ló ṣe ànábì ní olùfinimọ̀nà ó ṣe ní olùfúnni ní ròdùnú ó sì ṣe ní olùkìlọ̀ òjíṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam òun ló ṣàlàyé fún wa pẹ̀lú àwọn àlàyé èyí tó kún in tí ọlọ́wọ́n bá fẹ́ lọ́dọ̀ àwọn ẹrú rẹ̀ mo jẹ́rìí ní tòdodo pé kò sẹ́ni tíjọ́sìn tọ́sí ní sánmà àtilẹ̀ àyàfi ọlọ́wọ́n ọba allah mo sì jẹ́rìí pé anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹrú sin ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba sì ní pẹ̀lú ọlọ́run bá wa ṣe àlékún ìkẹ́ àti ìgẹ̀rẹ́ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀yin ẹrú sin ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ọba ọba tó ga jùlọ ó dọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa ẹ bẹ̀rù ọlọ́run ọba níkọ̀kọ̀ ká sì bẹ̀rù ọlọ́run ọba ní gbangba ká mọ̀ wípé àríbi farapamọ́ sí fún ọlọ́run ọba tó ṣẹ̀dá wa o a lè farapamọ́ fúnra wa a lè pera wa ní ntàjẹ́ a lè sọ́ra wa ló kan tó yàtọ̀ sí ntà ń ṣe ní kọ̀rọ̀ ṣùgbọ́n eléyìí ò pamọ́ sọ́lọ́run ọba tó mọ kọ̀kọ̀ tó sì mọ gbangba ni o ká bẹ̀rù ọlọ́run ọba náà kí olórí bẹ̀rù ọlọ́run kí ọmọ ẹ̀yìn náà bẹ̀rù ọlọ́run kọ́gá bẹ̀rù ọlọ́run kọmọṣẹ́ náà bẹ̀rù ọlọ́run káàfà bẹ̀rù ọlọ́run kọmọ kí ó bẹ̀rù ọlọ́run kí máàmù bẹ̀rù ọlọ́run káwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ń tò lẹ́yìn máàmù kóníkàlùkù fi bẹ̀rù ọlọ́run lù sẹ̀mí ayé o torí pọ́lọ́run ọba máa ń tó pamọ́ nínú ìgbésí ayé nìkọ̀ọ̀kan wa ẹ̀yin arúsàn ọlọ́run ẹ jẹ́ ká lọ wípé ìmọ̀ràn sọ ká mọ̀ ọ̀rọ̀ gbé kalẹ̀ lọ́nà tí ó fi yé eléyìí jẹ́ ọ̀kan nínú tọ́lọ́wọ́n bá fi jíǹkì ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam pàápín kéèyàn ó mọ̀rọ̀ sọ láyé ànábì lọ́lọ́run ṣe fún sallallahu alayhi wa sallam tí ànábì bá ṣàlàyé ọ̀rọ̀ fún yàn tí ìbá ṣe pé ẹni tọ́lọ́run ti kádàrá pé kò ní í mọ̀nà ẹnìkan ò lè sọ pé kò yíwù torí pé iṣẹ́ ìránṣẹ́ tọ́lọ́run gbélé ànábì lọ́wọ́ sallallahu alayhi wa sallam ó bùkátà àlàyé ó sì bùkátà àgbékalẹ̀ lọ́nà tí ó fi yá àwọn èèyàn ìdí ni tó fi jẹ́ pé nínú àwọn àdámọ́ àwọn ìròyìn yáàyì èyí tí ń bẹ lára ànábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó náà ní kọ́nà ànábì mọ̀rọ̀ sọ ó sì lágbékalẹ̀ lọ́nà tọ́rọ ó fi yé kó wá eléyìí jẹ́ ìròyìn tọ́lọ́wọ́n bá ṣe fún ànábì sallallahu alayhi wa sallam kí wá sànábì nìkan lọ́n ṣe léyìí fún un ọlọ́run ọba ṣe fún gbogbo àwọn ànábì ọlọ́run tó ṣáájú náà tó ránṣẹ́ ṣùgbọ́n ìní tí ọlọ́run ọba fún níròyìn yìí tó ga jù lára rẹ̀ òun náà ni ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ànábì rẹ̀ lè tó dá láhán jù nínú gbogbo ẹ̀dọ́ ọlọ́run ìdí nìyí tẹ́nikẹ́ni ò lè fi láwùjáre níjọ́ pé ndé alikiyama kó wá sọ pé ndá ànábì sọ kò yí ọ ọlọ́run ó bi ọ léèrè pé bó ọ̀nà wo ni òfin yí ọ torí pé gbogbo ọ̀nà téèyàn fi ṣàlàyé ọ̀rọ̀ kódà kéèyàn ó ṣàpèjúwe gbogbo ẹ̀ lànàbí máa ń ṣe fún wa kábàlẹ̀ gbàgbọ́ ọ̀rọ̀ lọ. anabi musa aleyhi salatu wa salam òun náà bẹ lọ́hùn láti lè jẹ́ ká mọ pàtàkì tó ń pè ní kéèyàn ó mà láyé ọ̀rọ̀ ṣe fáyé kan lè gbọ́ èèyàn yìí kán má bàa sìyàn gbọ́ ìgbà tí ọlọ́run rán ànábì musa ń ṣe alayhi salatu wassalam ànábì musa wa bẹ lọ́hùn ìpèrè ọlọ́run ọba bá ń tú kókó èyí tó ń bẹ lórí ahọ́n mi kókó tí ń bẹ lórí ahọ́n ànábì Musa kìí kú ṣe wípé kókó kankan bẹ lórí ahọ́n rẹ̀ in tó fà á tó fi sọ eléyìí o náà ni wípé kọ́lọ̀ ń jẹ́ kí ọ̀rọ̀ ọ̀hún ó yé ayé tó ń bá ń sọ yafqahu qawli jáwọn èèyàn ó lè gbọ́rọ̀ ọ̀hún yé kán mọ́ ṣe òun gbọ́ nítorí pé àṣìgbọ́ òun lẹ̀gbọ́n àṣìsọ. So tí ayé bá sì yàn gbọ́ ọ̀tọ̀ ni tó sọ ọ̀tọ̀ ni tí wọ́n máa sọ káàkiri anabi musa aleyhi salatu wa salam ó bẹ ọlọ́run pé kọ́lọ́run ọba kó tú kókó tí ń bẹ lórí ahọ́n òun káwọn èèyàn ọba lè gbàgbọ́ yé ọ̀rọ̀ tó ń sọ kódà ó tún bẹ ọlọ́run wípé ọmọ ẹ̀yà àwọn harun kọ́lọ́run ọba kó fi ṣe olùkún lọ́wọ́ fóun lórí iṣẹ́ tọ́lọ́run gbélé lọ́wọ́ ẹ̀yẹn rúsan ọlọ́run kókó tá a fẹ́ mú jáde nínú eléyìí òun náà ni pé ìkẹ́ ọlọ́run tó ga òun ni kéèyàn ó mọ̀rọ̀ sọ ìkẹ́ ọlọ́run tó ga òun náà ni kéèyàn ó lágbèkalẹ̀ ọ̀rọ̀ lọ́nà táwọn yóò fi gbọ́ yẹn yìí ọlọ́run wa máa ń ṣe léyìí fún àwọn ànábì ọlọ́run ó máa ń ṣe léyìí fún àwọn olùmẹ̀sìn tí ọlọ́run ọba subhanahu wa ta'ala gbé iṣẹ́ dáwà lé lọ́wọ́ láti lè máa kọ́ sí ànábì sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀rí páwọn èèyàn ma sọ wípé arínibánisọ̀rọ̀ ó kà ti gbọ́ owó yẹn ò tí parí ẹni tó báyàn sọ ọ̀nà wo lòun náà fi sọ só sọ lọ́nà tí ó fi yé wa ni àbọ̀nà tí ó fi ní yé wa ìdí ni tó fi jẹ́ pé sallallahu wasallam gbogbo ọ̀nà tí èèyàn ma gbà láti fi gbálàyé ọ̀rọ̀ kalẹ̀ tí ó fi yé kó wá òun náà wa muhammad sallallahu alaihi ń lò tó bá ń bá wa kó má bàa lọ sí àwíjàre fẹ́nikẹ́ni tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmà torí pé ọ̀rọ̀ ànábì máa ń clear ìdòjúrú ẹ̀yìn ẹrúsàn ọlọ́run ta lẹni náà tó wà lè lágbèkalẹ̀ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ànábì wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ànábì a sọ̀rọ̀ a mú àkàwé wá ànábì a sọ̀rọ̀ a pòwe ànábì a sọ̀rọ̀ a mú àpéjúwe wá kọ́rọ̀ ọ̀hún kó bá lè ṣe kí ni o kó bá lè yé wa ẹ̀yẹ rúsan ọlọ́run anabi sallallahu alayhi wa sallam ó jẹ́ ká mọ ìhà tó yẹ káwa mùsùlùmí mùmìnì ká mọ kọ síra wa gẹ́gẹ́ bí ọmọ ìyá kan nínú ẹ̀sìn ọlọ́run anabi ṣàlàyé ẹ̀ ó tún ṣàlàyé ẹ̀ ní àfiwé kọ́rọ̀ náà ó bá lè ṣe kí ni o kó bá lè yé wa ẹ̀yẹn rúsan ọlọ́run tá a bá ní ká wo àwùjọ wa lénìí ìjẹ́ mùsùlùmí díẹ̀ nínú wa náà la gbàgbọ́ yé ìjọmọ̀ ẹ̀yà èyí tí ń bẹ láàrin àwa mùsùlùmí síra wa ẹlòmí bẹ orúkọ ìjẹ́ mùsùlùmí gan ni ó fi máa lu jìbìtì orúkọ ìjẹ́ mùsùlùmí o ni ó fi máa ṣe jàǹbá fọmọlàkejì orúkọ ìjẹ́ mùsùlùmí o ní ó fi máa ṣe 419 orúkọ ìjẹ́ mùsùlùmí ni ó fi máa fara ní ọmọ làkejì ẹ jẹ́ ká gbọ́n tá Ànábì sallallahu alaihi wasallam tó sọ fún wa nípa ìbágbépọ̀ bó ṣe yẹ káwa mùsùlùmí ká ṣe máa ṣe láàrin ara wa nínú ẹgbà wa hadith eléyìí tí a fa wa abu musa al-ash'ari tí wọ́n gbà wá wọ́n ní anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam anabi ní àpèjúwe mùmìnì sí mùmìnì ẹgbẹ́ rẹ̀ bó ṣe yẹ kọ́rọ̀ wọn ó rí gẹ́lẹ́ kò yàtọ̀ sí odidi ilé ilé tá a mọ̀ tí apá kan tí wọ́n di apá kejì mú àrẹ́bì ní bí ilé ṣe dira wọn mú yìí bẹ́ẹ̀ náà ló yẹ káwa mùsùlùmí mùmìnì ká múra wa lóṣùṣọ̀wọ̀ ìgbàtà ànábì wá sọ eléyìí ànábì wá kí ọwọ́ bọ inú ọwọ́ báyìí ó kí ọmọ níka rẹ̀ bọnú ara wọn ó wá fi ṣàpèjúwe bó ṣe yẹ ká wá ẹ̀yẹ rúsan ọlọ́run lẹ́yìn ìgbà tí ànábì sallallahu alayhi wa alihi wa sallam tánàbì ti sọ lọ́rọ̀ tánàbì ti ṣe lálàyé ànábì tún wá mú àpèjúwe wá ànábì tún wá mú àkàwé wá ànábì tún ṣàlàyé lọ́nà tí ó fi yé wa ẹ̀yẹ rúsan ọlọ́run tá a bá wo tánàbì sallallahu alayhi wa yìí a rí pé gbólóhùn yìí àbí àpèjúwe yìí ó lóyún ìtumọ̀ ó lóyún ìtumọ̀ ìyẹn ń ṣe déédé sí ẹ̀bùn tọ́lọ̀ ń ànábì sallallahu alaihi wasallam tánàbí bá sọ ọ̀rọ̀ ẹyọ báyìí ọ̀rọ̀ yẹn a kó tó pọ̀ sínú fún gbogbo ẹni tó bá lóye tánàbí sọ wẹ́rẹ́ yìí síra wa òun náà ni àpèjúwe odidi ilé tí apá kan rẹ̀ tó di apá kejì mọ́ ẹ̀yà rúṣẹ́ ọlọ́run gbólóhùn albuniyan nínú èdè lárúbáwá òun náà ni ilé nínú èdè lárúbáwá albait ó tún lè túmọ̀ sí ilé adar ó lè túmọ̀ sí ilé alimaskan ó lè túmọ̀ sí ilé ṣùgbọ́n àpéjúwe tánàbí fẹ́ ṣe yìí ànábì ò lo gbólóhùn míì ju albuniyan lọ kí ló fà in tó fà pọ̀ torí pé albuniyan nínú èdè ó ní í ṣe pẹ̀lú kéèyàn ó kó bíríkì jọ àwọn blocks kọ́ papọ̀ kún ó dì mọ́ra wọn láti lè fi fọ́ọ̀mù ilé ṣùgbọ́n albeit ó lè má ní block nígbà míì torí pé gbàtọ́ lọ́wọ́ bá pe ilé aláǹtakùn ní baitul ankabut nínú Qur'an ṣé ilé aláǹtakùn só ní block ṣùgbọ́n lọ́n pè ní baitu ìgbàtọ́ lọ́n sọ̀rọ̀ nípa maskan ihò àwúrèbe ọlọ́n pè ní maskan udkhulu masakinakum ọlọ́n ó sọ pé udkhulu bunyanakum ọlọ́n pè ní masakin ìyẹn túmọ̀ sí pé tán ní maskan ilé náà nínú èdè lárúbáwá ṣùgbọ́n ó lè má jẹ́ dandan kó jẹ́ wípé ó ní structure tí wọ́n fi block tí wọ́n fi mọ papọ̀ adar nínú èdè lárúbáwá ó lè túmọ̀ sí àlìjẹ́nà ó lè túmọ̀ sí ìlú ṣùgbọ́n tẹ́ ẹ bá ní albuniyan níta ń pè ní albuniyan nínú èdè lárúbáwá òun náà ni níta lè pin tó wà well cemented structure ilé tí a fi bíríkì tá a tò papọ̀ tá a fi wá mọ́ òun náà ń pè ní alìbùnìyà ìdí nìyẹn tó fi jẹ́ wípé ìtumọ̀ yìí gangan gangan òun ló lè gbé òwe tánàbì fẹ́ pa yìí òun ló lè gbé jáde lànàbì fi lo wẹ́ẹ̀dì yẹn nínú ọ̀rọ̀ tánàbì sọ yìí ó jẹ́ ká mọ̀ wípé kò sí ní tán pè ní synonyms nínú èdè kò sí ti ń jẹ́ pé gbólóhùn kan jọra wọn kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n lè súnmọ́ra wọn nínú ìtumọ̀ ni lápòjúwe tí Yorùbá bá sọ wípé ó nà ó yàtọ̀ sí olù abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n nínú bá ṣe ń sọ Yorùbá lè ní àmọ́ yàtọ̀ láàrin méjèèjì pé olù ó nà ó yàtọ̀ síra wọn bọ́mọ bá ṣẹ̀ wọ́n máa ń na ọmọ ni wọ́n èé lu ọmọ ẹni bá jalè tí wọ́n wá lé mú ládùúgbò tí wọ́n gbà mú wọ́n ní wọ́n lù nílùú bàrà wọ́n ní ní wọ́n nà wọ́n ní wọ́n lù ẹ̀yẹrú sin Ọlọ́run ọmọ Yorùbá mélòó ló mọ̀ yàtọ̀ láàrin méjèèjì wọn àfihàn ṣàpèjúwe bẹ́ẹ̀ náà ló fi jẹ́ pé èdè rẹ gbúdọ̀ kọ́kọ́ yí ọ kó tó nínú àdánwò tá a fi kara wa lénìí lórílẹ̀‐èdè yìí ni pé àkọ Yorùbá ọmọ ò lè gbé èbò èèyàn kọ́ gbé èdè tèèyàn ó wàá apply rẹ̀ nínú èdè míì tí èsèdè rẹ̀ lèyìn ò fi gbọ́ yé so látara àdí eléyìí ká alibuniyan ilé ló ń bẹ́ẹ̀ adar ilé ló ń jẹ bẹ́ẹ̀ ṣùgbọ́n anabi ò lo kò lo adar kò lo almaskan ó lo albuniyan sòyẹn túmọ̀ sí pé albuniyan yìí òun ló lè gbé ìtumọ̀ ọ̀rọ̀ tánàbì fẹ́ sọ ló lè gbé jáde òun la gbóòórùn pé bíríkì blocks ó wà ń bẹ̀ tí wọ́n mọ́ mọ́ra wọn lànàbì fi wá ṣàpèjúwe wípé mùmìnì sí mùmìnì àpèjúwe wa bó ṣe yẹ ká máa bára wa gbé bó ṣe yẹ ká máa bára wa lò gẹ́gẹ́ bí ilé tí wọ́n mọ tán fi block tí wọ́n fi mọ àbí àmọ̀ tí wọ́n fi mọ tí apá kan di apá kan mú tí kan ò jù kan lẹ̀ ànábì ni ẹ lọ wò ó tó o bá ti wò dáadáa gbogbo ẹ̀kọ́ tí ń bẹ níbi òwe ń pátá máa lò ó pẹ̀lú ọmọ ìyá rẹ̀ mùmìnì ìgbà yẹn ló tó sojúṣe rẹ̀ bóyá tó àdúróṣe yẹn ẹ̀yin arúsàn ọlọ́run bá a bá wo òwe tánàbí pa yìí bá a ṣe ra aṣọ wẹ́rẹ́ òun ẹ̀kọ́ tó pọ̀ ó ń bẹ̀m̀bẹ̀ àwọn ọ̀rọ̀ tó pọ̀ tó ipé tánàbí bá ní kó máa sọ lé ní èjì ilẹ̀ òkun ànábì sì sọ gbogbo ẹ̀ láàrin fọ́nrán ọ̀rọ̀ kan péré wa ma ya'qiluha illa al-'alimun kò sẹ́ni tó lè ṣe làákàyè lọ síbi àwọn àfiwé ànábì àbí tánàbí bá pòwe àfẹni tó bá ní àròjinlẹ̀ ẹ̀yẹ rúsan ọlọ́run gbólóhùn albuniyan òun náà lọ́lọ́run ọba lò nínú Qur'an ìgbà tọ́lọ́wọ́n bá ń ròyìn àwọn tí wọ́n ń jagun sójú ọ̀nà ọlọ́run ọlọ́run ló ń nífẹ̀ẹ́ àwọn tó ń jagun sójú ọ̀nà wọn ọlọ́run tí wọ́n máa ń tò lọ́wọ́ọ̀wọ́ tí wọ́n fẹ̀gbẹ́ kanra wọn kalbuniyan ka annahum buniyanu marsus ọlọ́run sọ pé ka annahum buyutun ọlọ́run ni wọ́n dà gẹ́gẹ́ bí ilé tí a mọ tí wọ́n àwọn ilé ń wá fara kanra wọn báyìí tí ò sálàfo láàrin wọn sòyẹn túmọ̀ sí pé nínú ojú ogun àwọn mùsàìdùn olùjásójú ọ̀nà ọlọ́run ẹgbẹ́ wọn àfẹ̀gbẹ́ kanra wọn ni kò lè sáyè ẹ̀yin náà já wà kojú àwọn ọmọ ogun tí wọ́n bá tò tán bá máàtì ẹ̀rí pé wọ́n táìtì mọ́ra wọn ni kò ní sálà fún bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó yẹ pé ilé kì í sálà fún níbẹ̀ náà anabi sallallahu alayhi wa anabi fún wa ní àpèjúwe nínú ọ̀rọ̀ rẹ̀ ó sì ṣe àkàwé fún wa láti lè júwe báwo ló ṣe yẹ káwa mùmìnì kárí láàrin ara wa ó wá mú àpèjúwe ilé wa ẹ̀yẹ rúṣin ọlọ́run in tó súnmọ́ wa tó lè dé kọ́rọ̀ òye wa òun lànàbì mú wa ànàbì ò sọ pé gẹ́gẹ́ bí ẹja kìíní kan nínú ibùdó gbogbo akọ́lá lè rí yẹn ànàbì ò sọ pé kìíní kan nínú sánmà gbogbo akọ́lá lè rí yẹn ṣùgbọ́n ilé everybody lè rí lẹ́ẹ̀fi mọ ẹ̀bùn tọ́lọ́run fún ànàbì sallallahu alaihi wasallam ẹ̀kọ́ tí èèyàn fẹ́ kọ́ lára ànàbì jàmọ́ pọ̀ tí a bá wo abala ẹ̀kọ́ ìmọ̀rọ̀ sọ communication skill bá a ṣe mọ̀rọ̀ sọ èyí ó kẹ́kọ̀ọ́ lára anábì sallallahu alaihi wasallam ní yorùbá náà máa fi sọ wípé òwe lẹ́sìn ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́sìn òwe nígbà ẹnìkan bá júwe wípé ṣé ẹ mọ eku kan tá ń pè lẹ́lìírí ta ni ó mọ eku tá ń pè lẹ́lìírí èyàn ń gbọ́ náà ni èyàn ò mọ̀ èyí tí ò yéèyàn tá a bá ti fẹ́ kó yé a máa pèjúwe wa pẹ̀lú ń tó súnmọ́ Yorùbá wàá sọ pé èpo ẹ̀pà ọjọ́ bó sì tẹ̀lé rí èpo ẹ̀pà súnmọ́ gbogbo wa téèyàn bá wá rí èpo ẹ̀pà ìwo rẹ̀ yẹn bó ṣe rí ọ wàá forí ro bí ẹ̀lérí yẹn ó ṣe kéré tó eléyìí nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ sísọ ni láti lè sún ọ̀rọ̀ mọ́ ẹni tá à ń bá sọ̀rọ̀ kó lè gbàgbọ́ yé nǹkan tá à ń sọ ẹ̀yẹrú san Ọlọ́run paapin ẹ̀kọ́ yìí ó ń bẹ lára Ànábì sallallahu alaihi wasallam èyí tá a ra sọ wẹ́rẹ́ yìí jàmáà àwọn èèyàn lè san owó iyebíye wọ́n fẹ́ lọ sí sẹ́mínà lórí ọ̀rọ̀ communication skill bí èèyàn ṣe máa ń sọ̀rọ̀ ìyìn tí wọ́n sọ náà ju ìdáhùn sọ ìnáyọ ànábì kọ́ wa lẹ́kọ̀ọ́ púpọ̀ ànábì fẹ́ sọ báwa mùsùlùmí bá a ṣe máa wà pẹ̀lú ara wa báwa mùsùlùmí ṣe gbọ́dọ̀ máa bára wa gbé ó wá fi wé àpèjúwe kí ni o ilé báwọn lè ṣe so mọ́ra wọn ẹ̀yẹ́rú san ọlọ́run ọlọ́run ọba náà ti là fún ọ náà Qur'an ọlọ́run ní ẹlọ́mọ kí gbogbo mùmìnì ọmọ ìyá kan náà nìyọ láàyè mí ọlọ́run bá ní mùmìnì lọ́kùnrin àti mùmìnì lóbìnrin ọmọ ìyá kan náà lẹ jẹ́ olùràn ni lọ́wọ́ lẹ jẹ́ fúnra yín ẹ máa para yín láṣẹ dáadáa ẹ sì máa kọ ìwà àbàjẹ́ láàrin ara yín abẹ́ ọlọ́run ọba ní tóbi rẹ̀ kí ọlọ́run ọba kí ọmọ sẹ̀sẹ̀ àmì nìkan الحمد لله الذي صرف لعباده كثيرا من الأمثال ليدبروها وألهم نبيه محمدا صلى الله عليه وسلم أروع الأمثال عزة لأمته ليطبقوها وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فيا عباد الله إذا نظرنا إلى المادة التي شبه بها النبي صلى الله عليه وسلم المؤمنين ندرك منها ما يلي من المعاني أولا حسن المعاملة وروعة المجاورة المبنيتين على صدق وإخلاص وثقة لأن اللبنات يجاور بعضها بعضا ثانيا عدم ترك الثغرة ليتوغل من خلالها الأعداء ذلك بأن اللبنات البنيان تنسق تنسيقا محكما بحيث لا يكون فيه خلل ولا ثغر وإلا فلا يكون بنيانا ثالثا عباد الله روح التكافل وتكاتف وتعاضد لأن جميع اللبنات البنيان تكاتفت وتعاضدت كي لا ينهدم بعضها لأن في هضم بعضها إيذانا لعدم جميع البناء ورابعا العناية بشؤون المؤمنين بتفقدهم وتعلم بآلامهم وفرح بفرعهم إذ أن البنيان إذا, فق إذا فقد لبنة من لبناته ينقص ذلك من جماله وحسنه عباد الله خامسا أهمية التضحية والإيثار بين المؤمنين في بناء الأمة الإسلامية السليم من بؤس وفقر وعداوة وبغضاء لينال الجميع السيادة والسعادة كما أن البنيان يتكون من اللبنات أقواها تحمل غيرها من غير شعور بالمشقة والملل ولا تزال راضية راضية بمقامه من أساس البنيان وإن لم يرها الناظرون وسادسا هو أهمية الرجوع إلى الأصول لكل من أراد التقدم والتوفيق في الأمور كلها فالكتاب والسنة والسلف عباد الله لبنة أساس لديننا الحنيف فالوالدان بمثابة لبنة الأساس للولد والمعلم لبنة الأساس لتلاميذه فكيف لا إذ أن البنيان متى هم صاحبه رفعته رفعه أو وضع الطابق الآخر عليه فكر في لبنة أساسه وإلا انهدم البنيان وتلاشى ومن الحقيقة التي لا ريب فيها أن الهدم يقع فعلا للبنيان ولا يصيب لبنة أساسه شيئا غالبا عباد الله وهل ترك النبي صلى الله عليه وسلم في الدين شيئا لا يبينه بأوضع عبارة كلا وقد بلغ الرسالة ونصع الأمة وترك أمته على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run àtúndúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba ní ẹ̀kan sí ọba tí ó ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún wa nínú alukur'an ó sì tún gba ahọ́n anabi sallallahu alayhi wa sallam ó fi yànnàná gbogbo àwọn nǹkan tí ìbámu rú wa lójú nídìí ẹ̀sìn rẹ̀ ó pòwe ó sàkàwé kábàá lè máa ronú sí i kásìtara rẹ̀ mọ̀nà mo jẹ́rìí pé kò sẹ́ni tíjọ sí tọ́sí àfọlọ́hún ọba náà mo sì jẹ́rìí pé wa sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ni ẹrúsìn rẹ̀ ni ẹ̀yin ẹrúsìn tí a bá wo àkàwé tánàbí ṣe lérí bó ṣe yẹ káwa mùsùlùmí ó máa wà ara wa tó wá fi wá wé odidi ilé tí apá kan di apá kejì mú ẹ̀yin ẹrúsìn ìtumọ̀ àti ìfọ́síwẹ́wẹ́ àlàyé tó ń bẹ nínú àkàwé yìí ó pọ̀ lọ́kàn kùn tó yẹ pé a bá ní ká máa ṣàlàyé ẹ̀ a lè ṣe tán ní dúró kan nínú ẹ̀ tí a bá wò ó dáadáa tí wọn náà bá jáde tún lọ wo ilé ibi tá a wà yín náà ẹ wo àpẹẹrẹ táwọn ẹbí mu wa kò ní ìdíkọ ẹsẹ̀ rìn jìnnà tó fi mọ̀ inú ibi tá a wà yẹn ẹrú sàn ọlọ́run tí a ń pè ní ilé mọ́ṣáláṣí ni ilé ni òjíṣẹ́ ọlọ́run wá níbí mùmíní ṣe yẹ kó rí nìyẹn tá a bá wo ilé a rí wípé àwọn blocks tó pọ̀ olódìlé báwọn blocks yìí ṣe pọ̀ yìí àpèjúwe ẹ̀dà gẹ́gẹ́ bí gbogbo àwa mùmíní bí wọ́n ṣe wá pọ̀ yẹn wọn ò dúró gátagàta wọ́n dúró lẹ́gbẹ̀ẹ́ ara wọn ni abẹ́ẹ̀kọ́ ẹ̀yẹ ẹrú ọlọ́run bá a bá láàjọ jẹ́ mùmíní síra wa ó yẹ ká lè súnmọ́ra wa o gbúdọ̀ jẹ́ mùmíní tọmọ ìyá rẹ̀ ò ní lè súnmọ́ tó bá yẹ pé irú èèyàn bẹ́ẹ̀ lọ jẹ́ ajẹ́pọ̀ òwe táwọn ẹbí pa yìí kò tí ì yọ o gbúdọ̀ jẹ́ ẹni tí ó ṣeé súnmọ́ kì í wá ṣe pé ṣíṣe é súnmọ́ lásán tá a bá wo àwọn blocks yẹn bí wọ́n ṣe tó wọn ò tò wọ́n lẹ́gbẹ̀ẹ́ ara wọn lásán wọ́n tò wọ́n wọnú ara wọn ni kì í ṣe pé wọ́n gbé eléyìí tá à ń sọ àwọn tó jẹ́ bricklayer yóò yé wọn jọ àwọn tá à ń sọ lọ àwọn tó ń mọ blocks ẹ rí i pé tó bá fẹ́ tolé kì í ṣe pé wọ́n ò fìtì ẹ̀gbẹ́ ara wọn báyìí yóò wọnú ara wọn báyìí ìkan ó dúró báyìí ìkan ó yọ jù kan lọ ìyẹn túmọ̀ sí pé bó ṣe yẹ kí mùmí ni ó ká wọnú ara wa náà nìyẹn ká lè fọwọ́ gbáyà fúnra wa lẹ́ni wọn máa bí mùsùlùmí léèrè pé tọ̀ afáàtà ń kírun mọ́sálásí yín tẹ́ ẹjọ́ máa ń kírun gbogbo ìgbà yìí kí lẹ lè sọ nípa ẹ̀ ìyẹn wàá ronú ronú títí tí pé tọ́ dé àjọ máa ń kírun mọ́sálásí mi lè sọ jù báyìí lọ subhanallah kò yẹ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà tí ẹni bú ti bẹni re jẹ́ nígbà tí inú ti jìnnà kò jẹ́ ká lè fọ́ gbáyà mùjáràdù kó wọ́n pèèyàn ní mùmìnì ó ti tó kéèyàn fọ́ gbáyà ṣùgbọ́n ẹ̀yà rúṣin ọlọ́run sí bó ṣe wá rí nìyẹn anabi sallallahu alayhi wa anabi jẹ́ kó yé wa wípé adà gẹ́gẹ́ bí ilé àwọn ilé tá a sì ń rí yìí àwọn blocks tó so ilé pọ̀ àwọn blọ́ọ̀kù yìí ò ṣe gàtàgàtà wọ́n súnmọ́ra wọn tó bá wá rí bẹ́ẹ̀ ó dọ̀nà yẹn fún wa o tá a bá la gbàgbọ́ yé ṣe yìí ẹ jẹ́ ká wa ẹ jẹ́ ká fara wa mára ẹ má jà sí òpin yà blọọkù kan ò ní sọ pé rárá o blọọkù eléyìí o ọ̀dọ̀ alájì mọ̀rúfù náà ti ra eléyìí o eléyìí o ọ̀dọ̀ alájì táyé kẹ́hìndé o náà ti ra yín o nítorí pé ibi tí wọ́n ti ṣe yẹn ó sí ibi tí wọ́n ti ṣe eléyìí ẹ má gbé ara wa ìdí ẹrí blọọkù sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n lẹ́nìí mùsùlùmí ni wọ́n máa pé no ọmọ ìbàdàn lèmi o ìwọ ọmọ kwara ni ọ ẹ lè jọjọ kódà lè fẹ́ ra wa àsìkò ra wa ní mùmìnì ẹ wo àwọn òwe dáná bí pa fún wa mẹ́wọ̀ búlọ́ọ̀kù kan ò ní sọ pé ibi náà ti kó òun wá yàtọ̀ bóun ò ní dúró lẹ́gbẹ̀ẹ́ kejì dáná bí bá fi wá wé ilé àkíyèsí pọ̀ nínú àfiwé dáná bí ṣe yẹn ìyẹn túmọ̀ sí wípé a máa yàtọ̀ nínú èdè a máa yàtọ̀ nínú àwọ̀ a máa yàtọ̀ níbi tí wọ́n ti bí wa ṣùgbọ́n ìjẹ́mú mi nìyẹn ọ̀sọ̀wádìí ọkàn ṣoṣo gẹ́gẹ́ bí ilé tá a fẹ́ mọ ó ti sọ gbogbo blocks ọsọ wọn dọ̀kan ṣoṣo kódà kó ṣe pé ibi tí wọ́n ti mọ ọ̀kọ̀ọ̀kan ó yàtọ̀ síra wọn ẹ sì ní gbọ́ blọọkù kan kó complain pé wọ́n fẹ́ dúró lẹ́gbẹ̀ẹ́ kejì ẹ̀yẹn rúṣan ọlọ́run ẹ wo àkàwé tí ò láfiwé tánàbí ṣe fún wa tó yẹ pé téèyàn bá jókòó sí téèyàn bá lè ronú jinlẹ̀ èyàn ó gbà wípé n tánàbí ń sọ fún wa ibi tó wà rè n táwa ń ṣe tọ̀hún yìí ni kọ́lọ́n wọlá tóbi rẹ̀ kó sàánú wa kódà ẹlòmíà bá débi ẹgbẹ́ wọn á ní sàn àwọn àwọn sọlá ah, ọmọ ìyá kan ní wa bẹẹ ọmọ ìyá ni wa náà bẹẹ wo lẹ́yìn ṣe tó ti dákọ ẹgbẹ́ rẹ ah kò bá sì dákẹ́ mọ́ wá síbi ẹgbẹ́ tiwa ẹgbẹ́ tiwa dájú eléyìí lọ sùn ọlọ́run ò ràn yín nìyẹn innamal mu'minuna ikhwa gbogbo omi tó ń kálukú ti rí ó wá bá a bá ti pàdé ara wa ọmọ ìyá kan náà ni wa. ẹ̀yẹ rúṣan ọlọ́run tá a bá tún wòye sí òwe tánàbí pa àtàkàwé tánàbí ṣe yìí tó fi bó ṣe yẹ ká jẹ́ tó fi wé ilé ẹ̀yẹ rúṣan ọlọ́run ilé in tí fi ń jẹ́lé òun náà ni wípé kò níwò kò sí àlàfo níbẹ̀ ní tó fi ń jẹ́lé yẹn ẹ̀yìn ẹrúsìn ọlọ́run bẹ́yàn bá ń gbé ilé kan tó bá ti di pé ó ti ní àlàfo ajá wọlé ń bẹ̀ láìsẹnu ọ̀nà aláǹgbá wọlé láìsẹnu ọ̀nà ejò lè wọlé láìsẹnu ọ̀nà ilé kọ́ ni wọ́n ń pè yín mọ́ alapa ní ń pè nínú èdè yorùbá wọn ò ní pè ní ilé mọ́ wọn ò ní ẹ̀wọ̀nú àlàpà tí tẹ́lẹ̀ ń gbé kò ní jẹ́ lé mọ́ ànábì mọ́ ti ń sọ sallallahu alaihi wasallam ìyẹn túmọ̀ pé tánábì bá fi wá wé ilé àárín wa ọ̀tá ò gbúdọ̀ ráyè wọbẹ̀ ìwọ mùmínì lẹ́ni bọ́ọ̀ bá ti dìde láàrin àwọn ọmọ ìyá rẹ gbogbo àṣírí rẹ̀ pátá ẹni tí èjì ẹ̀sìn mùsùlùmí lọ́lọ́ máa sọ fún ẹ̀rẹ́ lómi nà àwa mùsùlùmí wa ẹ̀gùn ò dáa àbí mùsùlùmí ọ̀bá tó dáa ta ló fẹ́ dáa bọ́ọ̀ bá bẹ́ni tí ò dáa da nǹkan pọ̀ dé ṣùgbọ́n gbólóhùn mú pé èèyàn dá àfi táwọn èèyàn bá fẹ́ ṣàbòsí lóko ní gbogbo ayé àwọn èèyàn mọ̀ pé mùsùlùmí dá torí pé mùsùlùmí máa ń ṣe nǹkan torí tọlọ́run ni àyè ṣe ń torí pé kányìn wá àyè sì ṣe ń torí wípé a fẹ́ kan lọ́dún èèyàn á ṣe ń torí tọlọ́run ìyẹn túmọ̀ sí wípé àárín wa kò gbúdọ̀ lálàfo débi wípé ọ̀tá ò wá wọbẹ̀ tó bá ti rí báyẹn kò síjọmọ ìyá yẹn bẹ̀ mọ́ nígbà tó ṣe pé tálàfó bá ti wà níbi ilé náà ilé yẹn ń ṣe ilé mọ́ ó ti di kí ni o ó ti dàlápá ẹ̀yẹn rúsan ọlọ́run ara àwọn ìtumọ̀ tá a tún lè rí mú jáde níbi àkàwé èyí tá nàbí ṣe fún wa ò ní eléyìí o bákan náà ẹ̀yẹn rúsan ọlọ́run tí a bá wo ilé bí wó ṣe jẹ́ mímọ tí wọ́n so mọ́ra wọn ẹ pé téèyàn bá wo dáadáa àwọn ilé wọ̀nyí wọ́n dira wọn mú ni wọ́n dira wọn mú bíríkì eléyìí ó di tàn náà mú eléyìí ò fẹ́ kéyìí ṣubú tàn náà ò kí tàn ó ṣubú subhanallah ṣé bá a ṣe ń bára wa lónìí ẹlòmíín tí ń fẹ́ ni kọ́gá òun ó ṣubú kó ń bà lé dépò mọ̀mẹ́ni kàtúnẹ̀sì làwọn méjèèjì ẹlòmíín ọmọ ẹni lẹ́mìí wípé tẹ́ni tí ń bẹ wájú ò bá tí ì ṣubú ayé ò gbúrò tó náà eléyìí kì í ṣe Islam anabi fi wá wé sallallahu alayhi wa sallam anabi fi wá wé bíríkì ilé nígbà tó ṣe pé ilé tá a bá wò dáadáa àwọn bíríkì yẹn wọ́n wọ́n dira wọn mú ni eléyìí ò fẹ́ ju eléyìí lẹ̀ tọ̀hún náà fẹ́ kí tọ̀hún náà ṣubú torí pé talákọ̀ọ́kọ́ mọ̀ wípé tẹ́lẹ̀ ìbá ti lè yanu tó ṣubú ẹ̀mí tòun náà dé ẹ fi mọ ilé àlàpà tíbi kan bá ti ya wọn ẹ tètè lọ ṣe kínní o tẹ́ ẹ bá ṣe gbogbo structure tó kù yóò dàrú rẹ bẹ́ẹ̀ náà ni bó ṣe yẹ ká mọ fíìlì yẹn pé tọmọ ìyá mi kan bá banújẹ́ báyìí ó yẹ kémi náà mọ ìrù pé ìbànújẹ́ yẹn náà kà mí tọmọ ìyá mi kan bá ń dunnú kémi náà mọ bá dunnú ṣùgbọ́n lé ní ìdàkejì ni ọmọ ìyá rẹ ó mọ banújẹ́ ìwọ ọmọ rẹ rìn inú rẹ ó mọ dùn sí ìbànújẹ́ rẹ ọmọ ìyá rẹ yóò sì mọ ìwọ ọmọ ṣe kéta ń dùn àdà àpèjúwe tánà àkàwé tánàbí ṣe fún wa tá a bá wo ilé ẹja tún tún wò tó o bá tún délé tún lọ tún wò dáadáa ó rí pé àwọn blocks yẹn dira wọn mú ni bẹ́ẹ̀ bá ti gbèsè e ẹ̀ tún fi cement ẹ̀ tún fi mọ́ kán lè dì mọ́ra wọn bó ṣe yẹ ká dira wa mú nìyẹn ọmọ ìyá rẹ ti ń lọ inú odò báyìí fà padà má sọ pé kò sí ìtọ́kàn wọn bẹ́ẹ̀ al-mu'minuna wal-mu'minatu ba'duhum awliya'u ba'd ya'muruna bil-ma'ruf wa yanhauna 'anil munkar pé ká máa sọ fúnra wa pé lágbájá eléyìí ò dáa ìtọ́lọ̀ ń fẹ́ lélẹ̀ ojúṣe wa síra wa là ń ṣe fúnra wa wọn má sọ pé kí lọ́kàn tiẹ̀ nínú ìgbésí ayé ọkàn ọmọ ìyá rẹ ni torí pé tó o bá ṣubú yẹn yóò kàn gẹ́gẹ́ bí mùmìnì nínú Islam ọlọ́ọ̀ fẹ́ lọ gbowó eléle ọwọ́ anìkan fiọ́lẹ̀ wọlé lára rẹ̀ a lè fiọ́lẹ̀ á sọ fún ọ nítorí fẹ́ ṣe yẹn ò dáa má gbowó haram ẹ̀yẹn rúsan ọlọ́run gẹ́gẹ́ bó jẹ́ pé àwọn ilé báwọn náà ṣe búlọ́ọ̀kù yẹn ṣe dì mọ́ra wọn wọn fira wọn lẹ̀ níjọ́ tí kan bá ti lè yìí já ọwọ́ rẹ̀ tóun ṣubú àwọn tó kù náà ọkàn wọn náà ní balẹ̀ anytime tí wọn bá tètè bá wọn rẹ ní fi nǹkan gbá àwọn tó kù dúró gbogbo àwọn náà padà wó ni bọ́rọ̀ lè ṣe rí nìyẹn bó sì sì yẹ kó rí lára àwa tá a jẹ́ mọ̀mí náà nìyẹn ṣùṣubú ọmọ ìyá wa kó má jẹ́ dùnú fún wa kó kàn wá ká fìlì ẹ̀ bẹ́ẹ̀ nípa wa nìkan náà ṣẹlẹ̀ sí eléyìí ń bẹ nínú àkàwé tànà bí ṣe bó sì yẹ káwùjọ àwa mùsùlùmí ó ẹ̀yẹn rúṣan ọlọ́yìn jẹ́ ká bira wa léèrè ǹjẹ́ ni ó wa rí bẹ́ẹ̀ bíi eléyìí nìkan kọ́ ẹ̀yin ẹrúsìn ọlọ́run nínú àwọn àgbọ́yé èyí tèmi àti ẹ tó yẹ kárí gbọ́yé níbi àpèjúwe àti àkàwé tí ànábì ṣe fún wa yìí òun náà ni pé bí lẹ́kùtù wulẹ̀ kó dáa tó tí àwọn bíi bíríkì bíi mẹ́ta mẹ́rin tó bá yọ ń bẹ̀ téèyàn wá ń wo ilé yẹn pé ah àwọn blọọkù wọn ò fi blọọkù síbí yìí ṣé wọ́n fẹ́ ṣe design ni àbẹ̀wò ló jẹ́ ọ̀dà ah, kì í ṣe design kí ní kan ló bá ń jọ kan náà fi yọkùn gbà ah, ẹ bá fi yókù sí i ó ti tàbùkù léyìí yóò tàbùkù lé yẹn bẹ́ẹ̀ náà ni ìdọ̀tí tó bá yí ọmọ ìyá wa kan ká mọ̀ rò pé kò kà wá yóò tàbùkù wa náà ìdí ni tó fi jẹ́ wípé nínú wa àwọn ìwà aláìlẹ́kọ̀ọ́ ó ní kéèyàn wá bọ́ síta gbangba kó wá máa ní Islam gíní àìmọye àfà tí mu jí àìmọye lèmọ́mù tí jẹ́ jìnnà àìmọye àwọn ẹlẹ́yà tí jẹ́ subhana tó bá rí bẹ́ẹ̀ náà sórí rédíò ló wà lọ bó o ṣe ń sọ yẹn àwọn yóò béèrè pé ẹjọ́ ṣe muslim lẹ́yìn náà pé bẹ́ẹ̀ ni abùkù náà ti kàn wọ́n náà ó ti kàn kò sí ìdùnnú rẹ̀ ń bẹ̀ kó wá máa sọ káàkiri nínú àwọn ọ̀wà tó kù díẹ̀ káàtó lẹ́ni nìyẹn kó wá bọ́ sí gbangba kó yẹ pé n tó máa sọ káàkiri nìyẹn abùkù náà ti kàn ọ́ torí pé wọn ò lè yọra rẹ kúrò lágbo mùsùlùmí bẹ́ẹ̀ náà ni ilé tí wọ́n kọ́ tó ṣe pé ilé náà àléébù wá wà ń bẹ̀ bíi blocks bíi mẹ́rin bíi márùn-ún àléébù wà lára ẹ̀ àwọn èyí tó wá kù wá ní kò kà wọ́n n ò lè sọ pé kò kà wọ́n orí pé wọ́n mọ fojú rẹ̀ ogun ọgbà ìbílẹ̀ yìí ọ̀bá ìṣe dáa tó ibi yìí náà olófà ìwọ̀n béèyàn ó kábùkù yẹn bá ògbólé tó kù lànàbì sọ pé kàlìbù nìyà bí ilé lẹ ṣe rí ẹ wo àpèjúwe tí anabi sallallahu alayhi wa sallam tó ṣe fún gbogbo ẹni tó bá lè ronú jinlẹ̀ àtún nídìí àlàyé mìíràn bẹ́ẹ̀ yẹn bá jókòó ti àkàwé tànàbì ṣeun èèyàn gbàgbọ́ wíyé ojúṣe wa síra wa bó la ṣe gbúdọ̀ mọ bára wa lò gẹ́gẹ́ bí ọmọ ìyá kan nínú Islam ẹ̀yin arúsàn ọlọ́run pábánbárì èyí tó tún bẹ níbi àkàwé tánàbí ṣe fún wa yìí ó jẹ́ kí a mọ̀ wípé àwọn kan gbúdọ̀ mọ ní ìtẹ̀mọ́ra àwọn kan gbúdọ̀ mọ ní ìfẹ́ méjì sacrifice nítorí káwọn kan ò lè ga níjọ́ tá a bá ti gbé yẹn kúrò lẹ́mìí ẹ̀yin ẹrúsàn ọlọ́run ìlọsíwájú ò lè bá wúmọ̀ Islam o àwọn kan gbúdọ̀ nítẹ̀mọ́ra àwọn kan gbúdọ̀ ní ìfẹ̀míjìn kí àwùjọ bá lè dáa kí umar islam bá lè gòkè káwọn ọmọ islam kan bá lè ní àṣeyọrí kí ni túmọ̀ eléyìí ẹ rí pé tá a bá wo ilé bí wọ́n ṣe kọ́ ilé a rí pé àwọn blocks kan bẹ tán bá kọ́ kó àwọn dé àwọn ò fà wọn ṣe foundation inú ilẹ̀ ni wọ́n kà wọ́n sí tán bá ti wá kó wọn síbẹ̀ si wọ́n wà ká wọn míì wá wọ́n mọ̀ kó wọn lé wọn lórí wọ́n mọ̀ kó láwọn èèyàn lérí jẹ̀mọ́ èyí tán kó sínú foundation gan ẹnìkan ò ní rí ń ta ẹ tún rọ́ ìpẹ̀ bó mọ́lẹ̀ nígbà bá rọ́ ìpẹ̀ bó mọ́lẹ̀ àwọn tẹ́wàá máa rí ń ta àwọn tí wọ́n gbé lérí wọn ni ẹ̀yẹ rúsan ọlọ́run tí blọ́ọ̀kì foundation bá sọ pé àwọn náà fẹ́ wà lókè kò ní sílẹ̀ ìyẹn túmọ̀ sí wípé akẹ́kọ̀ọ́ tó ń pè ní sacrifice níbi àpèjúwe tánàbí mu wa sọlá ọ̀sálà ẹ̀yẹ kó ṣe sùúrù káwọn èèyàn kan lè gbà òní máa ń fà á tó jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà míì wọ́n ṣàjòkó wọn máa káwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹlẹ́mí àwọn ọmọ abiyàn pé ah, sáwọn eléyìí níbi tí wọ́n lọ ni wọ́n lẹ́gbẹ̀rún ibi tí wọ́n lè lọ ṣùgbọ́n ibi táwọn fẹ́ lọ yẹn àwọn tó ń kọ̀ yẹn ni ó máa lọ bẹ̀ àwọn ni ó máa lọ bẹ̀ àwọn ni ó máa lọ bẹ̀ dúró wọ́n máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ náà ni ẹlòmíín náà ó ṣe máa ṣe níbi ààyè tọ́lọ́run bá fi ta kókó sí tó ti mọ̀ pé tóun bá yẹsẹ̀ gẹ̀rẹ̀ láàyè yìí àwọn nǹkan tó pọ̀ ó bàjẹ́ yọ̀wọ̀ àmọ́ nítẹ̀mọ́ra yóò dúró ẹgbẹẹgbẹ̀rún èèyàn wà máa ṣàǹfààní látara tiẹ̀ ibi tó ń fetí gbọ́ tí ò dé àwọn tó wá kọjá lára rẹ̀ àwọn mọ̀ débẹ̀ àwọn mọ̀ débẹ̀ wọ́n mọ̀ débẹ̀ ìta bá ti sọ pé àní ṣe yẹn Islam ò lè dá àwọn kan gbúdọ̀ sacrifice àwọn kan gbúdọ̀ ní ìtẹ̀mọ́ra àwọn kan gbúdọ̀ ní ìfẹ́ méjì ọ̀pọ̀lọpọ̀ èyí tẹ́nì kọ̀ọ̀kan wa náà dé bá lè sacrifice àwọn kan ni o láyé ìgbà kan tí ò tí pẹ́ púpọ̀ tá a gbọ́ lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa òun náà ni wípé gbà tí àwọn èèbó amúnisìn tí wọ́n dé pàápàá jùlọ tí wọ́n wọ́ sílẹ̀ Yorùbá ń bí wọ́n pín Nàìjíríà sọ́nà méjì wọ́n pín òkè ọya àti ọ̀dọ̀ tiwa ń bí òkè ọya lọ́dọ̀ àwọn Haúsá lọ́hùn àwọn ti létò kan tó débẹ̀ ṣùgbọ́n gbà tán dọ́dọ̀ wa ń bí tí wọ́n wọlé láti pàṣẹ Ogun State in tí wọ́n mú lọ́wọ́ wọ́n mú education lọ́wọ́ wọ́n mú christianity lọ́wọ́ ìyẹn túmọ̀ sí wípé a kọ yín níwèé gbogbo òwe tán fẹ́ kọ yín náà kò ju bẹ́ẹ̀ ṣe mọ bá wọn tú bible náà kì í ṣe pé ẹ̀kọ́ mathematics kẹ́ẹ̀kan mọ bẹ́ẹ̀ ṣe máa túmọ̀ bible tí wọ́n sì máa rí yín lò ọ̀tán ìbẹ̀rẹ̀ education náà nìyẹn christianization ni ìpìlẹ̀ education lórílẹ̀‐èdè àti exploitation ìfẹ́ wa kó ọrọ̀ ajé wa àwọn nǹkan tó bá wa náà ni ìdá nígbà tó wá rí bẹ́ẹ̀ àwọn tí wọ́n wá jẹ́ àwọn bàbá wa tẹ̀sìn yé nígbà náà wọ́n wá máa béèrè pé tọ́ nígbà bá mọ́ wa wá sílé ìwé afẹ́kọ́mọwó kàwé kán máa kà kí wọ́n máa kọ́ wọn ò ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá ti fẹ́ mọ́ yẹn wá sílé ìwé Jamiu yóò di Joshua o ah, ara àwọn bàbá mi tó ní àwọ̀ ah, ah, faramáyùn kọlọ jókòó ẹnu lé ọlọ́run kára pé yọ kàwé lọ àwọn jamiu tó sì di joshua yọ bá ṣe wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ láàrin bí ọdún mélòó kan wọ́n bá gbé kẹ̀kẹ́ fún ní ọba máa gun kẹ̀kẹ́ ní ọba máa fún lówó oṣù ní ọba máa fún bàbá rẹ̀ lówó bàbá àtẹlẹ wa máa wò pé ah òun ò sì jẹ́ kọ́ máa tóun náà lọ níjó ní òṣùgbọ́n ẹ̀sìn yìí tẹ̀ lọ́rùn òun ò lé díẹ̀ dìkẹ̀ lórí òun àtọmọ rẹ̀ wà máa wá òṣì mu àwọn tí wọ́n yọ̀ǹda ọmọ tí wọ́n àwọn máa lówó jẹ̀mọ́ ẹni tó bá fẹnu àbùkù kan àwọn bàbá yẹn onítàn lè kàbínú ọlọ́run in tó jẹ́ ká bẹ́ẹ̀ tó ṣẹ́kù yìí ni o mo wà ní conference kan jọ kan lẹ́nìkan sọ pé àwọn bàbá yẹn ni ò jẹ́ káwa mùsùlùmí ó gòkè nínú education àmọ́ ní kó gbẹ́nu ẹ̀ sọ́n in tí wọ́n ṣe àwa tá à ń bẹ ní ìsìn àlè ṣerú ẹ̀ mélòó nínú yín ga lọ́mọ yín kéwú ẹ̀yin tá a la jẹ́ mùsùlùmí nìsín mélòó lọ sọmọ rẹ̀ pé máa lọ ilé kí mo fẹ́ kó jáfa mélòó nínú yín bí bá ń lọ ilé ẹ̀kọ́ mi gan tí kéwú bá pọ̀ jù bẹ́ẹ̀ ó withdraw rẹ̀ ọmọ rẹ̀ kúrò bẹ́ẹ̀ àlè fura wa àwọn bàbá yẹn n tó jẹ́ káwọ̀ ó sẹ́kù nìyẹn gbogbo àwọn tán bí àwa náà àsìkò yẹn náà bí wọn sí tábàdé wọn lọ náà wọn dìgírí yóò bóyá pásítọ̀ jẹ́gẹ́dẹ́ làbá máa jẹ́ lẹ́nu ọlọ́run kó sọ à ń bẹ̀ ọlọ́mọdé ara padà sábà kí la fẹ́ fàyọ̀ ń bẹ̀ sacrifice àwọn kan ó sá ìwé tán wá níwọ̀n oníjà kà níjọ́ sàtìwá kàwé àbáka sáwá dìkìfèrí àdìkìfèrí ṣùgbọ́n tí wọn ò bá ṣe sacrifice ìgbà yẹn ó súnmọ́ kọ́pọ̀lọpọ̀ owó di kèfèrí ìdí nìyẹn tó fi jẹ́ pé ntánàbí ń sọ fún wa tó ń ṣe àfiwé tó ń ṣàfiwé pé gẹ́gẹ́ bí ẹ̀dà gẹ́gẹ́ bí ilé a mọ̀ wípé tá a bá wo ilé tá a bá wo foundation ilé àwọn blọ́ọ̀kù kan náà sacrifice in tó tún wá le jù ń bẹ̀ ni wípé bẹ́ẹ̀ bá wo ilé tẹ́ni ah ilé yìí mà dáa tẹ́ wá ń yin ilé yẹn ẹ̀ ní rí foundation òun ò ní wà ń ta ẹ wo nǹkan àwọn tó wà lókè òun lẹ́ẹ̀mọ rí lẹ́ẹ̀mọ yìn àwọn tí ń jẹ́ ilé òun gangan wọ́n ti rọ ìpè bò mọ́lẹ̀ gẹ́gẹ́ bọ́pọ̀lọpọ̀ wọ̀ òsì ti iṣẹ́ táwọn bàbá tán lánàá àrántí ẹ̀ mọ́lẹ̀ ẹ̀yẹ ọlọ́run kò yé wa wípé èyíkéyìí nínú àwùjọ tí ó bá ga àwọn kan bẹ tí wọ́n sacrifice àwọn kan bẹ tí wọ́n ní ìtẹ̀mọ́ra àwọn kan bẹ tí wọ́n a ẹ̀yin ẹrúsìn ọlọ́run tí a bá ní a máa kà á àlè kà tán níbi tí ń bẹ níbi ọ̀rọ̀ ẹyọ kan ṣoṣo tánàbí sọ yìí sallallahu alaihi eléyìí tá a fi ka ńlẹ̀ òun náà ni pé ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹja lọ mọ̀ wípé nínú ọ̀rọ̀ tánàbí sọ yìí ó jẹ́ kó wípé gbogbo ilé pátá ó gbúdọ̀ ní gbogbo ilé tó bá sì ní ìpìlẹ̀ tí àgbéga bá fẹ́ bá ilé ṣé ẹ rí blọọkì tá a fi ṣe foundation yẹn tí wọ́n níjọ́ ẹ bá fẹ́ gbélé yẹn ní upstairs ẹ rántí foundation yẹn jọ́nà níjọ́ tí àgbéga bá ti fẹ́ bá ilé ẹ rò wípé ẹnjìnìá ó béèrè pé ẹjọ́ blọọkù wo náà fi ṣe foundation ilé tá a fẹ́ gbé lọ sókè yìí o nítorí pé tí blọọkù tó wà ń sálẹ̀ tí ó bá ti dáa ẹ gbàgbé pé a lè gbé nǹkan kan lérí ẹ̀ o táwọn ẹbí ṣe fún wa ó jẹ́ ká mọ̀ wípé gbogbo ìgbà bá fẹ́ bá ọ láyé tó o bá ti gbàgbé ìpìlẹ̀ kó o lè lágbègà ìtumọ̀ ẹ̀ nìyẹn àwọn òbí tí wọ́n bí wa àwọn ni blọọkù foundation wa àwọn òbí tí wọ́n bí wa àwọn ni blọọkù foundation wa gbogbo ohun tó wá ga délé ní tó o bá ti gbàgbé ìpìlẹ̀ yẹn kò lè ságbègà kankan fún ọ bó ti wọlé ọkọ ma àwọn àfáà tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ àwọn olùkọ́ wa àwọn ọ̀gá wa foundation wa nìyẹn bó ti wá wulẹ̀ kéèyàn ọ̀gá tó jàmọ́ láwùjọ Islam tó o bá ti gbàgbé ìpìlẹ̀ yẹn kò lè ságbèga nǹkan bó ti wulẹ̀ kọ́ mọ́ gẹ́gẹ́ bó ti jẹ́ pé ilé níjọ́ tí a bá ń ronú pé a fẹ́ gbé ilé ga sókè níjọ́ yẹn a gbúdọ̀ rántí foundation ẹ̀yẹ rúsan ọlọ́run níjọ́ téèyàn báyìí sọ pé báwo ni tìpìlẹ̀ ṣe jẹ́ báwo ni ti foundation ṣe jẹ́ tátẹ́gùn ńlá bá fẹ́ jàmọ́ tó bá wó ilé ẹ̀ máa gbọ́ pé wó lé ni kì í wó foundation àbí foundation máa wó tí ìbá kan bá ju bọ́ǹbù sí o ilé ni ó wò foundation ò ní wò ẹ rí wípé àsáwọn tí wọ́n dé ìpẹ̀bù táàrán tí wọn àwọn gangan ní jẹ́lẹ̀ òun gangan ò ní jẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn tí wọ́n bá ń fẹ̀mí jìn fáwọn èèyàn tí wọ́n tẹ àǹfààní tí wọ́n mọ́lẹ̀ torí káwọn èèyàn ó lè láǹfààní báyìí ò bá kà wọ́n kún ọlọ́run kà wọ́n kún báwọn tó ń ṣe é fún tí wọn ò bá mọ̀ ọ́ àpèjúwe wọn dà gẹ́gẹ́ bí ijọ́ tátẹ́gùn bá fẹ́ wó ilé ilé ní ó foundation ò lè wò torí pé òun ní ìpìlẹ̀ ẹ̀yẹ rúsan ọlọ́run àpèjúwe táwọn ẹbí ṣe fún wa sallallahu alayhi wa alayhi wa sallam bá a bá ní a máa kọwọ́ bọ̀ ká máa ṣàlàyé ẹ rí i pé tílẹ̀ ó fi ṣu àlè ṣàlàyé tán ó dé ká mọ̀ pé ànábì sallallahu alayhi wa sallam waqad utiya jawami'ul kalimi ọlọ́run ọba ti fún ànábì sallallahu waqad utiya jawami'ul kalimi ọlọ́run ti fún ànábì sallallahu alaihi wasallam kánábì sọ̀rọ̀ kan péré ìtumọ̀ tí ó wà nú ọ̀rọ̀ yẹn èyàn ó tututu àletú tán nínú ẹ̀bùn tọ́lọ́run fún ànábì sallallahu alaihi wasallam lélẹ̀ ọ̀kan nú ẹ̀ òun náà la gbéyẹ̀wò nù kútùbà wa lẹ́ni láti lè mọ̀ wípé bó ṣe yẹ ká wà mùmìnì bá ṣe yẹ ká wà pẹ̀lú ara wa lànàbì pa lówe fún wa abẹ́lọ́run bá nu tóbi rẹ̀ ọlọ́mọṣẹ́jọ yẹn ní kọ̀ọ̀kan wa o ẹ̀yin ẹrú san ọlọ́run wa ṣe nǹkan kan kù bí bó ti wulẹ̀ kọ́ mọ kò sí ní tànàbí ò ṣàlàyé fún wa ànábì jẹ́sẹ́ pé ó sì ṣe ìkìlọ̀ fáwọn àlèwúmọ̀ ó sì fi wá lérí ìmọ̀nà èyí tó funfun gbòò tó ṣe pé àtòru àtọ̀sán rẹ̀ bákan náà ló ṣe rí o Islam ò dojú rí àfẹni tó bá dàrú mọ́ rẹ̀ lọ́wọ́ abẹ́lẹ́wọ̀n bá ní tóbi rẹ̀ ọlọ́run mọ́jọ́ dàrú mọ́ wa lọ́wọ́ ọlá àti tóbi ọlọ́run ibadallah ẹ̀yẹ rúsìn ọlọ́run udhkurullaha yadhkurukum ẹjẹ́ máa rántí ọlọ́run ní gbogbogbò ọlọ́run ló máa rántí wa washkuruhu ala ni'amihi lórí àwọn ìdẹ̀ra tọ́lọ́wọ́n bá ń ṣe fún wa lóòrèkóòrè tá a bá ti ń dúpẹ́ ọlọ́run máa ṣàlékún ẹ̀ wala dhikrullahi akbar ìrántí ọlọ́run ló tóbi jùlọ wallahu ya'lamu ma tasna'un ọlọ́run mọ̀ tẹ́nì kọ̀ọ̀kan wa tí à ń ṣe níṣẹ́ kumu ila salatikum yarhamukumullah.